والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يبقى الصيام أرجو جسم لنا صلاة سكين قلوا لدى ó ṣe àwọn oríṣiríṣi ọlá fún ìjọsìn yìí nínú rẹ̀ ní tó wá nínú al-hadith al-qudsi àdéhùn tó ló wá fi ń bá wa sọ̀rọ̀ ó ní gbogbo tẹ́tọ́ máa nẹ́bí ádámà bá ṣe tí ọmọ ànẹ́bí ádámà ni àwọn máa fún ènìyàn lẹ́sàn-án lọ́pọ̀ mẹ́wàá lórí gbogbo dáadáa kan tó bá ṣe illa sawm. n-na na-adịbeghi a l ees la llana bio oala easetl sèyáàmù náà làwọn wá ń ṣe yìí tó ṣe pé àpò dídí oṣù kan gbáko ṣe ọlá ńlá náà ló wá ṣe fún ẹni tó bá ṣe ní ìrọ̀rùn fún láti lè ṣe nínú ọlá eléyìí ti ń bẹ fún ọ̀ṣùyà òun náà ní pé ìdùnnú méjì ń bẹ fún wa ìdùnnú alákọ̀ọ́kọ́ àyíǹda sẹ́pàrẹ̀ nígbà tí bá ń ṣe nù ìdùnnú ni pé adúpẹ́ fún Allah àgbà ilé ìjà ẹlẹ́kejì tọ́rọ̀hàtún àyìndàlẹ́kọ́ ìrọ́bẹ̀ nígbà tó bá pàdé olú ẹlẹ́dàá lọ́jọ́ gbẹ̀ndàlùkìyà nínú ọlọ́lá eléyìí ti ń bẹ fún sùyàm nínú ẹni tí a sùyàm máa ń ṣìpẹ̀ fẹ́ni tó bá ṣe nílé ayé ń bì yóò máa sọ pé olúwa mi èmi ni ìjọ jẹ èmi ni ìjọ mu èmi ni ìjọ tẹ̀sẹ̀ ẹnu rẹ̀ lọ́sàn-án Ramadan gba ìpè mi lórí ẹ̀ kò fi sálẹ̀ jẹ̀nà ìjọsìn ńlá ọ̀nà ìjọsìn tó ń ṣe nínú ọlá eléyìí ti ń bẹ fún ọ̀sán ọ̀nà nípa Ànábì sallallahu alaihi wasallam sọ pé as-sawmu jannah ṣùgbọ́n ẹni tí máa dáàbò bo ni ni fi wọ̀ ẹni tí bá ń ṣe sùyàmù láyé ń bí sùyàmù ọjà àbòbò kò ní wọná nínú ọlá eléyìí tí ń bẹ fún sùyàmù òun náà ní wípé ẹnu ẹni tí ń òwà sùyàmù máa ń ṣe bí àrùn ó nínú hade wípé làkàlófo fẹmi sọ ẹni ọ̀pọ̀ yẹ bọ̀ ẹ̀ ń dàgbọ̀ àdé mẹrẹ̀ẹ́hẹ̀ mẹsì. òórùn tí ẹnu oníṣùyàmù máa ń rùn ó dùn lọ́dọ̀ Allah ó ju ti lọ́fíńdà alimẹ́sìtò lọ lọ́fíńdà alimẹ́sìtò ń lọ bá fún gbogbo lọ́fíńdà pátá nínú ọlá tí wọ́n bẹ fún ṣùyàmù Ramadan àbí sáájú eléyìí nínú ọlá tó tún bẹ fún ṣùyàmù olóyìn pé ẹni tí wọ́n ń ṣe ṣùyàmù olúwa máa ń gbàdúrà nínú àdúrà tó lu àkùsà láìgbà ọ̀làdúrà ní ti bá ń sọ sóyà àǹfààní ńlá mi fún ọ láti jẹ́ ọjọ́ pé gbogbo bùkátà rẹ tó ní ní ti dáadáa láyé àtọ̀sọ̀ yá mi wọ́n máa tọrọ rẹ̀ mẹ́sàn-án mẹ́wàá lásìkò tó ń sọ̀sọ̀ yá mi ààyè kájọ àrẹ ọgbà nínú ọláńlá tí wọ́n ń bẹ fóṣù rọ̀mọ̀bánà yìí iná ní kí tó bá ti wọlé wọ́n máa ń ṣí àwọn ẹlẹ́kùn àlùjẹ́ nìyẹn ìlẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ tẹlifíṣẹ̀nà wọ́n wà sí sílẹ̀ wọ́n wà tún ti gbogbo ìlẹ̀kùn náà kò ní sí kan nínú rẹ̀ ní sísí lẹ́nu Allahu azza wa jalla yóò wá tún ní kí wọ́n ran gbogbo àwọn ṣèyàpéyìn ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mẹ́lẹ̀ ìṣètọ́nù tí máa ń ṣe àwọn èèyàn lọ́nà ìṣètọ́nù tí máa ń sọ̀rọ̀ yíròyìn sí wọn lọ́kàn ìṣètọ́nù tí máa ń ṣe wọn darí ojú ọ̀nà kan lè bá sórí ibú kò sí ń tàmá ẹ̀yin náà rí i pé gbogbo nǹkan yí padà ó yàtọ̀ gbogbo àwọn tí máa ń ṣèbàjẹ́ gbogbo àwọn tí máa ń ṣàìdá ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ti ká gbáálé wọ́n retí kí rọmọbọ́n kódà wọn ní tí ń ṣẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù púpọ̀ nínú wọ́n máa ń fi ìpàdé tó di lẹ́yìn Ramadan nítorí àwọn ṣèyàtìn gágágágá wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ nínú ọláńlá tí ń bẹ fún Ramadan iná ní nínú Ramadan olú iná ọmọ àwọn kan nínú àwọn ẹrú lásìkò yọmọ kúrò àwọn kan. lásìkò gbàtà máa ń sinmi nínú ọláńlá títí ń bẹ fún Ramadan oníkẹ́ ẹyọ kan tẹ bá ṣe ìṣòro mẹ́wàá ni bí ìgbà tí ọjọ́ kan tó fi ṣe sòyàmù ọjọ́ mẹ́wàá ló fi ṣe sòyàmù nínú ọláńlá títí ń bẹ fún Ramadan iná ní kí gbogbo ẹni tó bá ṣe sòyàmù Ramadan torí kọ́ gba Allahu ó sì láfojú sùn ọ̀dọ́ ló ti fẹ́ gbẹ̀san gbogbo tó ti síwájú nínú ẹsẹ̀ rẹ̀ ló lọ́wọ́ parí. bẹ́ẹ̀ ni gbogbo ẹjọ́ bá dìde dúró ṣe sọ̀rẹ́ ẹ̀ fún Allah lóru Ramadan torí pé gbọ́ Allah gbọ́ ọ̀dọ́ rẹ̀ nìkan ló ti fẹ́ gbẹ̀sán wọ́n ṣàforíjì gbogbo ẹsẹ̀ rẹ̀ tó ti síwájú fún un. ni òru kan bẹ́ẹ̀nu Ramadan à ń pè ní òru al-Qadr Laylatul Qadr Laylatul Qadr òru ẹyọ kan ni tọ́lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ ẹni tí ó lo ẹgbẹ̀rún ẹgbẹ̀rún oṣù láyé nínú wa àwọn kọ̀ọ̀kan ni orúkàn olùhàn ni kò máa bẹ́ẹ̀ ní oṣù Ramadan bẹ́ẹ̀ ni wọ́n kúrú àwọn àyíká tí lè ṣiṣẹ́ olórin láti gba ládàá ọdún púpọ̀ olùhàn ni kò máa bẹ fún wa nínú rẹ̀ nílẹ̀ ìlẹ́tọ̀ pàtó ẹni tó bá ti dé dúró tó ṣe sọ láti fún Allah. لليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه تلك وضع الله الله ودار الاسم لتيسا أسا فريجين gbogbo ètò ti síwájú fún nínú ẹsẹ̀ gbogbo ètò ti síwájú nínú ẹsẹ̀ tá à ń gbọyọ ẹ̀ṣẹ̀ pólísì méjì ẹ̀ṣẹ̀ ńláńlá àti ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bí ká parọ́ bí ká pààyàn Pika muti, pika pé ká ṣe zina pé ká parọ́ zina mọ́yà pé ká jalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí wọ́n yẹ forí rẹ̀ jiyàn nítorí àwọn àjọsìn kan eléyìí tó ṣe tontigbá bíi tó ọmọ sọ ikú tó bá ṣe wọ́n forí gbogbo ẹ̀ṣẹ̀ jọ bíi hajj ẹni tó bá ṣe hajj tiẹ̀ fún Allah ó jìnnà sí pálapàla nínú ṣe hajj yọ padà wálé lẹ́ni tá a ti forí gbogbo ẹ̀ṣẹ̀ jìn lọ́dà bíi dọ́tìyà rẹ̀ fi sáyé bẹ́ẹ̀ ni gbogbo àwọn adéṣe wọn yẹn wọ́n ń tọ́ka sí pé wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ fún láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀rọ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀bẹ nínú rẹ̀ tó lọ́wọ́ ti ṣe àlàyé gbèdéke ìyà tẹ́sì jẹ́ ẹni tó bá ṣẹ̀ tẹ́ńtọ́ jáde bó ṣe jalè àti ntọ́jú ó pè fún pé ká di ọwọ́ rẹ̀ bó ṣe hajj ní gbàgbà bó ṣe Ramadan ọgọ́rùn gbogbo ẹ̀ kò pé kí olè tọ́jú àwọn kò mẹ́ àfi kí wọ́n bí ọwọ́ rẹ̀ ẹni ó ṣe zìnnà gbogbo àwọn ọ̀wọ́ ọ̀ràn àwọn wà burúkú tó wù bó ṣe Ramadan ẹgbẹ̀rún ọdún kò pé kí wọ́n fún ọ tìrúkàtì tuntun ti ṣàlàyé tí gbogbo ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò bá jí ètò ní gbèdéke ìyà nínú rẹ̀ tí ò bá jí ìyà rẹ̀ láyé yóò máa bẹ lábẹ́ bólú abá ti ṣiṣẹ́ níjọ́ gbẹ̀ndàkúyà ètò túmọ̀ sí pé òṣìṣẹ́ rẹ̀ kan tó lè ṣe tó lè pẹ̀sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe jùlọ tó bá ti jí ìyà rẹ̀ láyé ń bí wọn ò ní fi bí máa ń jọ gbẹ̀ndàkúyà ẹ̀ ń bá jalè ó ti jìyà olè tọ́jà láyé ń bí wọn ò ní fi bí máa lọ́jọ́ gbẹ̀ndàkúyà mọ́ ẹni tí ó mutí ó ti bìyà rẹ̀ láyé rí òní kìbí máa ń jọ ọ̀gbìn gbàgbéyàn àmì ìsàkíyèsí ó jìyà rẹ̀ láyé rí oríṣi méjì nìyà ìyà tó lù wá ní kẹfì jẹ lábẹ́ òfin ọlọ́ àti ìyà àtọwọ́dá tọmọ èèyàn fi jẹ látàrí pé à ó tó ọgbà méjì wà lọ ìyà àtọwọ́dá tó ṣe pé ìjọba òun lọ tọwọ́ dá irú ìyà bẹ́ẹ̀ ìyà tọwọ́ dá tó ṣe fáwọn èèyàn láàrin ara wọn ni wọ́n ronú pé ká ṣe fún un tẹwárí ìyà tí ó jẹ tí wọn ò ní fi fi ẹ̀ṣẹ̀ yẹn bí má lọ́jọ́ ògbóǹda òkèèyàn òun náà ní ìyà tó lọ arífẹ ti jẹ lábẹ́ òfin àwà níìsín ẹni tó jalè lábẹ́ òfin àwọ ọlọ́run kẹgbẹ lọ́wọ́ tó bá jẹ pé iye ń tó jì àtọ̀nà tó gbà jì ó ṣe déédéé pẹ̀lú níta-fi gé lọ́wọ́ àgè lọ́wọ́ àwọn wa ronú pé gé lọ́wọ́ báwo ẹ wá táyà ẹ bá sọ táyà sí lọ́rùn bàbá jọpa òkú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn lábẹ́ òfin ọlọ́ òsìkò tí ìjìyà ò lè dọ́gba wa la fọwọ́ ara wa la dá ìyá yẹn fún un. làwọn ò pé ẹ́ẹ́ kájọ́nà iná ló lè sògùn rẹ̀ tọ eléyìí kọ́ ní ìyàtọ̀ lọ́wọ́ nígbà tí bẹ́ẹ̀ kò sí jìyà tẹ̀sí pé jíjóná tẹ jóná ẹ dáhùn ìjọba náà wá wò pé á pẹ̀lú olè tó jẹ́ àyíká ẹ̀wọ̀n ní ọ̀nà pẹ̀lú a kò sí jìyà kẹ̀sì jẹ́ lábẹ́ òfin Allah tó bá yẹ pé lábẹ́ òfin Allah ọ̀hún àwọn sanáfà jókòó pé ok o lè tọ́jú àyè tí báwọn mùsùlùmí máa ń sọ pé ẹjọ́ bá jalè wọ́n gbé lọ́wọ́ ni tó làwọn náà bá gbé lọ́wọ́ pàwọn tẹmọ̀ fún àwọn ọ̀tẹ̀ lófin Allah wọ́n kàn wò pé àwọn mùsùlùmí tí wọ́n máa ṣe lè ẹ jẹ́ gbé lọ́wọ́ lábẹ́ òfin Allah èyí tẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ wò ẹ wò ní tó lọ́wọ́ sọ òfin ó ṣe déédéé pẹ̀lú pé á jọwọ́ rẹ̀ àbá ní gé àríkó ṣe déédéé á gé ìgbà náà ló tó bọ̀. rẹ̀ ewu ń bẹ lábẹ́ kó jẹ́ pé ìyá táwọn ti ń jẹ àwọn èèyàn lórí ọ̀ràn tí wọ́n dá kìí ṣe ìyá tó lọ́wọ́ ní kó fi jẹ wọ́n lábẹ́ òfin ọ̀wà tó bá ti yà sílé ayé o ìbá ìṣe ìṣẹ́yìn fọwọ́dá fún àbí ìjọba náà ló gbé kalẹ̀ tí òfin dédé òfin ọ̀wà yóò tún lọ tún jẹ́ńjọ́ gbẹ̀dẹ̀ òfin àná. torí ẹ̀ ká kéèké torí ẹ̀ṣẹ̀ tá máa ń sọ pé wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ́rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ kéékèèké náà ṣe fojú di o kò ṣe fojú di wọ́n nítorí téèyàn ọba pàtì ìdí ẹ̀ṣẹ̀ ńlá máyà lọ́wọ́ téèyàn ọba pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà ìdí ẹ̀ṣẹ̀ ńlá máyà lọ́wọ́ kò sí èsì ò lè gbẹ̀yàn wọ́n náà bọ́ọ̀ bá ti kọ̀ lápọ̀jù torí kó ló ẹlẹ́dàá kọ́ orí tí ń bẹ́ńbẹ́ abẹ́ kó fi ṣe gbogbo wa olú ẹlẹ́dàá wa kó tàtàrà rẹ̀ ṣe dáadáa fún wa láyé kó ṣe dáadáa fún wa lálùkìyàmù kó bá wa pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.